This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. lára ń tí ó ba àwẹ̀ jẹ́ ṣùgbọ́n tá a rí nínú àwọn onímọ̀ tó ṣe pọ́ ba àwẹ̀ jẹ́ ṣùgbọ́n tó ṣe pé ẹ̀rí gbé wípé kọ́ ba àwẹ̀ jẹ́ ó ní hijama hijama ó ní àwọn bàbá wa máa ń pè ní dídégò ọkọ̀ mọ̀ dáadáa lọ́dọ̀ àwọn yorùbá ojú pàǹdà téèyàn sì fi máa ń ṣe ìwòsàn sáàrẹ̀ tá a ti gbé kalẹ̀ ni tó ṣe pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ rẹkọmẹ́ndì ẹ̀ ó sì máa ń ṣe é ìyẹn ni pé kí wọ́n fẹ́ ẹ̀jẹ̀ jáde lára èèyàn ó ti ní bí wọ́n ṣe máa ń ṣe wọ́n ti modernize ẹ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ọ̀nà bí ṣe máa ń ṣe tẹ́lẹ̀ bíi kí wọ́n mú wo àti àwọn nǹkan míì ṣùgbọ́n nísìnyí ojú pàǹdà tí wọ́n fi ń ṣe nísìnyí ojú tó ṣe pé kò ní múnira wá tó sì wà lọ́nà bó ti dáa sókè ní pé ẹ̀ńtọ́ bá dégò nínú àwẹ̀ kò bá àwẹ̀ jẹ́ fún ẹ̀rí wípé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọmọ ń dégò tó náà sì wà nínú àwẹ̀ kódà àwọn béèrè lọ́wọ́ anas ọmọ malik ìkan lára àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam pé láyé anabi ṣé ẹ kọ̀ fún yàn ṣé ẹ sí pé kéèyàn ó dégò nígbà tó bá gbàwẹ̀ anas ọmọ malik ní pé rárá ṣùgbọ́n tí a bá rẹ nìkan tó sọ pé má dégò ìfi ń páyà yìí pé tó bá dégò tán kọ́ má ba weak ìyẹn ni pé kí lílẹ̀ torí pé yóò mú ẹ̀jẹ̀ jáde kí lílẹ̀ ọ́ má ba ṣẹlẹ̀ sí yàn débi pé yóò fi wá lọ jáwé rẹ̀ ṣùgbọ́n pé dídé gòǹgàgà pé bọ́yọ́ wá bàwẹ̀ jẹ́ kọ́ bàwẹ̀ jẹ́ ìyẹ́ labala pé dídé gòǹgàgà bàwẹ̀ jẹ́ àṣẹ pé tá a bá fi ẹ̀jẹ̀ lẹ̀ tọ́ra àwọn èèyàn máa ń béèrè tá a bá fi ẹ̀jẹ̀ lẹ̀ lọ́sàn-án àwẹ̀ kò bá àwẹ̀ jẹ́ torí pé kò sí àtọ̀ ń bẹ̀ sí dídégò wọ́n fa ẹ̀jẹ̀ jáde níbi dídégò náà ni wọ́n sì fi ojú pànà kan mú ẹ̀jẹ̀ jáde lára wa ní ti àwẹ̀ náà ni bẹ́ẹ̀ náà lọ́jọ́ sí pé tí wọ́n bá fi ẹ̀jẹ̀ sí ìyànlá tọ́ba wòye pé òun lè má gba àwẹ̀ lọ kò sí nǹkan kan torí pé ẹ̀jẹ̀ ṣe gẹ́bí ń ta sọ síwájú píńsípù tá a mú wáyé pé ẹ̀jẹ̀ ṣe lára nǹkan tí èèyàn jẹ tí mu bí ìbá ṣe tí ọba lágànà ni ó sọ pé ẹ̀jẹ̀ ló wọ́n máa ló wọ́n máa jẹ so ìyẹn fọdù yá sí pé yálẹ̀ yẹn fẹ́ jẹ́ lẹ̀ ni o àbí wọ́n mẹ́jẹ̀ jáde lára èèyàn ni o ọba àwọ̀ èèyàn jẹ́ èyí tó bá àwẹ̀ jẹ́ ó ní kí wọ́n fomi sí ìyàn torí pé fífomi sí ìyàn nínú sẹ̀ríà ojúpẹ̀nà tí omi àbò ń jẹ́rí ọgbà wọlé ọba àwẹ̀jẹ́ kódà kọ́ mọ́jọ náà ẹnu so fífomi sí ìyàn la tá a bá béèrè lọ́wọ́ àwọn dókítà náà á gẹ́gbà yìí pé gbígbà pé èèyàn mumi náà ni so ìyẹn fàdúmíjà sí pé ẹni tí wọ́n fomi sí la so àwọ̀ ẹjọ́ náà ó ti ó ti bàjẹ́ ṣùgbọ́n tó bá ti pẹ́ jẹ́ ni àbí yálà ó filẹ̀ ni o àbí wọ́n fún ni o so kọ̀ bá wẹ̀rẹ̀ jẹ́.